tí ayélujára gbé sí náà náà ní ọlọ́run agbára wọ́n ti máa tó wa létí wípé ní a ti wà ní yàrá agbára pẹ̀lú ìgbìmọ̀ wa مؤسس الدكتور شرف الدين بلد الربيع حفظه الله تعالى هم مجدد التنسيق في سياسة الجيل لقد كان يكتب نسك ليس والإسلام في مؤسسة والله في اليمن أما dájú nípa ẹ̀sìn wa síwájú kó tó dé pé ní àwọn iṣẹ́ ojú òpó kalẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ lówùrọ̀ tòní òní wípé wọ́n ní ṣe ìfẹ̀dá kòtòrò ìtọ́lọ́run ṣé ká fi pàápọ̀ ọlọ́run bá búra nǹkan kan náà ni pẹ̀lú ìṣòro ní ọlọ́run bá búra àbí àlejò gẹ́gẹ́ bí kí ọ̀sán pé ní mo fi ọwọ́ ọlọ́run búra àbáwọn ìtàn ní ìtọ́jú gẹ́gẹ́ الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وعن حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ولمن كان حالفا فليحلف بالله gbani tó bá jẹ́ ní tó fẹ́ búra kó yá máa fi ọlọ́run ọba búra ọlọ́run ọba tánàbí sallallahu alaihi wasallam ní ká fi búra ń bí ó ṣe déédé kó fi pàápàá rẹ̀ búra ó sì ṣe déédé kó o fi ìròyìn rẹ̀ búra torí nínú gbàgbọ́ táwọn ahli sunnati wal jama'a wọ́n ní alqawlu fi sifa kalqawli fi dhat ohun tá a máa sọ nípa ìròyìn ọlọ́run òun náà ní ohun tá a sọ nípa àpapọ̀ ọlọ́run wàlláhi tàlláhi billah èyí ń fi pàápàá ọlọ́run ọba òun fi ń búra nù tó bá wá fọ̀kan nínú àwọn ìròyìn rẹ̀ tó fi búra tó sọ pé wa wajhillah ó fi ojú ọlọ́run ọba òfin búra ó ṣe rárá o bí kò sọ pé walladhi nafsi biyadihi mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra nítorí pé al-qawlu fi sifa kal-qawli fi dhat ìntà máa sọ nípa àròyìn kò gbọ́dọ̀ yàtọ̀ sí ìntà sọ nípa pàápàá Allah ṣùgbọ́n àwọn akéèsì akànnì jẹ́ pé à ń wí nǹkan tá a mọ̀ túmọ̀ rẹ̀ nítorí pọ́pọ̀ nínú àwọn èèyàn nígbà táyé dáyé pé ọ̀pọ̀lọpọ̀ ti kéwú òun náà wàá fẹ́ búra pẹ̀lú nǹkan tí ń túmọ̀ sí pé wọ́n fẹ́ fi ìròyìn ọlọ́run ọba ẹlẹ́dàá wọ́n fẹ́ fi búra wọ́n fẹ́ sọ pé wa rabbil Ka'ba wa rabbil Ka'ba ó lè ní wal Ka'ba wal Ka'ba shirkun billah téèyàn bá fi Ka'ba búra ó ti ṣẹbọ sọ́lọ̀ ní tí wọ́n sì fẹ́ sọ ni pé wa rabbil Ka'ba mo fi olúwa tó ní Ka'ba búra gbàtẹ́ mi ti gbọ́ lárúbá ma bó ti ṣe lè bí mo ṣe lè wí tí ó yanjú kí n sọ yín ò bá mọ̀nà mo folúwa tó ní kàábà búra eléyìí jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan àfikún ọ̀nà ọ̀fẹ́ràn ibi tí a máa pẹ̀ sí oní ẹni zero eight zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one nínú ìbéèrè tó tó wà ń bí ìlú wípé ó ní ẹ dákun ìrìtọ́lọ́run tí èyàn bá dé mọ́sí al-haram tíra bó ṣe wá pé ìgbà tẹ́yìn bá ọmọ sọ́lá sí kí ẹmọ yẹn lábẹ́ ara méjì ní ìtìwọ́n pẹ̀lú tahiyatul masjid tí tọ̀wáàfù tẹ́yìn bá ṣe ṣe kò gbé tahiyatul masjid nígbà tó tọ́ lọ́nà náà ní ìjàmbá ọ̀la. tọ̀wáàfù òun náà ni èèyàn máa fi kí kàába tẹ́yìn bá ti wọ mọ́sálásí kàába ìyẹn sì tọ́wáfù yóò pààrà kàábà lẹ́ẹ̀mejì nígbà tó bá ti pààrà kàábà lẹ́ẹ̀mejì yóò sì ra kàtà tọ́wáfù lọ́kà méjì ti máa wá lẹ́yìn tọ́wáfù lẹ́yìn rẹ̀ yóò jókòó kò sẹ́ni tí ó sọ fún pé ó ti ṣe tahiyatul masjid tọ́wáfù yẹn ó ti fi kí mọ́ṣáláṣí ọlọ́run ọba wa. àwọn àmọ́ ìpè tọ́wáfù yẹn ó dà gẹ́gẹ́ bí as-salati tilẹ̀ jẹ́ pé àdìsí tó mú wá bẹ́ẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ṣe déédéé lágbọ́n pé àìṣe tọ́wáf láì jẹ́ pa àṣàlùwàlá gẹ́gẹ́ báyìí ti ṣe ṣe ọ̀sọ̀lẹ́ láì jẹ́ pa àṣàlùwàlá. nínú ìbéèrè tí ó tún wà bí òní pé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ tí nǹkan lọ lágbàáyé wọ́n ní ẹ̀dàkùtù ìtọ́ lọ́hùn ṣé kí ni ìdájọ́ kí obìnrin mùsùlùmí kó gbojú rẹ̀ ṣé àṣà ni gẹ́gẹ́ báwọn kan sọ pé ní àṣà ni àbí ara ẹ̀sìn wa ni ojú yìí ráwọn kan dìde ní èyí tí wọ́n ní àṣà ni kí obìnrin máa bójú kò sí nínú ẹ̀sìn tó bá bójú ọlọ́run ní jẹ́yà rẹ̀. yóò jìyà kò ní jìyà ọwọ́ ọlọ́run ọba ló wà ṣùgbọ́n ara ẹ̀sìn wa ni kí obìnrin mùsùlùmí kó bójú rẹ̀ náà. ibi táwọn àpèsè náà ní zero eight zero eight six zero one six five four one. Hello. Wọ́n ní kún sọ́lá kí ló kọ́ ìwọ̀lẹ̀ ní pè um, Kí ni bèèrè yìí? Ìbéèrè mi ní kí ló bẹ́ bá ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ àti àwọn iṣẹ́ ìjọba àwọn yìí máa san owó oṣù kẹtàlá lọ́nà ìrẹ́lẹ́ṣẹ́. Ó tọ́ nílò ìfẹ́ ọlọ́run kí èèyàn gbà lọ sí oṣù mẹ́tàlá méjìlá ní oṣù ká ní ọdún oṣù tó kí máa gbà ní ọdún náà ìbéèrè ni. alhamdulilayi islam ọlòdì sí tẹnìkan bá gbọ́n lówó kọ gbà ṣùgbọ́n tó bá yẹ pọ́ lọ́n kankan máa lẹ́sẹ̀ eléyàn ló lè bí kọ́ mọ́ gbà wọ́n pè ní owó oṣù mẹ́tàlá owó oṣù kẹtàlá a sì mọ̀ pé oṣù ojú méjìlá lọ ó bùkátà kan ṣàlàyé fún un báwo ló ti ṣe jẹ́ owó oṣù kẹtàlá àlàyé tí wọ́n bá ṣe fún ọyìn bó bá ti ṣe múnádóko sí tí ọ̀tà kwẹ̀sán lọ ẹni ò mú wa sọ pé kò gba ilé yìí tó bá sì jẹ́ pé àlàyé tó fìdí rẹmi náà nìkan má gbà náà. ìyá àpòlọ ọ̀fẹ́ ẹ̀lọ́. aleykum salaam tí mo kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó ń pè ọ́. kí ni ìbéèrè yín. ẹ̀kọ́ kí àwọn dókítà wọn náà jẹ́ ká gbọ́n pẹ̀lú dáadáa ìlú mi aláwọ̀ pẹ̀lúpẹ̀lú tí ó jẹ́ ìlú mọ́ṣáláṣí láti kí wọn so wọ́n ti kí jàmáà tán so òun náà wá kí èrò jẹ̀ ní àdákì àmọ́ gbà tí ó kí wọn tán ó kí wọn tọ́tọ́ tẹ̀ tán ó wá rí pa wọn bá ṣẹ̀wọ̀n nínú mọ́ṣáláṣí táwọn náà fẹ́ ṣe sọ láti wọn náà lẹ́tà àwọn yẹn jàmáà ni wọ́n fẹ́ ṣe ṣé ó náà láti bá wọn kí òun náà fi jẹ́ láàjẹun náà ìgbà tí ẹkùn ìdá tọ́tọ́ tiẹ̀ kí ni ìgbéhùn aláàbọ̀ ni bí mm. mi lókìtì ní pé ó ṣẹlẹ̀ pé ní àwọn ọ̀dọ̀ àwọn òkè ọjà ìlọrin náà adágbèsè ní sábàbọ̀ wọ́n ṣàkíyèsí pé táwọn òbí wọn bá fẹ́ gbàgbọ́ àwọn tó bá jẹ́ bí ẹni tó ń gbókè wọn wọ́n máa ń kọ́ láǹfààní láti ṣí ibi tó máa fẹ́ gbàgbọ́ wọ́n ní bí èkó ṣe àǹfààní lè wà fún owó ìṣègbè ìdágbèsè ìṣojú alhamdulilayi ẹni tó dá sọláàtì rẹ̀ sí tán tó wá bá pàwọn míì ṣe sọláàtì yẹn níjàmá ó lè darapọ̀ mọ́ wọn láti tún sọláàtì yẹn sí ṣùgbọ́n kọ́ mọ̀ pé ta alákọ̀ọ́kọ́ ń lọ́rọ̀ yẹn wọn ẹlẹ́ẹ̀kejì ti ń ṣe yẹn náfìlà lọ́jọ́ fún un níbi tí wọ́n ti ń ṣe ìdíje kíké alukur'an táwọn obìnrin náà wá wá ń bẹ̀ táwọn náà fẹ́ kópa ń bẹ̀ ṣùgbọ́n obìnrin tó fẹ́ kópa ń bẹ̀ ń bójú ṣé yóò síjú nítorí pọ́fẹ́ kí alukur'an àbí òní sí kò sófin kan nínú ṣẹ̀ríà yìí tó sọ pé nítorí pọ́kùnrin bá fẹ́ kí alukur'an kò síjú rẹ̀ rárá o àmọ́ tó bá jẹ́ pé wọ́n ń ké lórúkọ pé wọ́n ń ṣèdíje ní fámìlì tó máa ké jù wọ́n fẹ́ máa báwo ni ti ṣe mú àwọn aráàfin jáde gẹ́gẹ́ ṣe mọ̀ pé èdè lárúbáwá àwọn aráàfin rẹ̀ yàtọ̀ sáwọn èdè tiwa ọ̀pọ̀lọpọ̀ aráàfin wà tó yẹ pé tá a bá fẹ́ wí á yọ ahọ́n wa síta awa fi àwọn eyín wa tòkè àti tìsàlẹ̀ á fi mú. à ń bẹ nínú àwọn aráàfin tó ṣe pé a lọ ahọ́n wa sẹ́gbẹ̀ẹ́ kan nígbà tá a bá pè. wọ́n lè bá àmọ́ pé ń pè dáadáa àìkò rí ẹnu rẹ̀ bí tí ṣe ń pè kọ́mọ́ tàwọn jẹ táwọn fi wá fún máàkì tí ó gbà kò burúkú síjú rẹ̀ fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ pé wọ́n mọ̀ ṣèdánwò yẹn fún àmọ́ kó síjú fáwọn ọkùnrin torí pé fẹ́ kí alukóra ni kò sófin tó ní kó ṣe bẹ́ẹ̀. jazakumullahu khairan fi dúró ní ọ̀la fún un ní tí a máa pèsè náà ní zero zero eight six zero one six five four one. hello. kí ni ìbéèrè yín. ìbéèrè tèmi ni pé tí èèyàn bá fẹ́ kí òun kéèyàn mọ ẹgbẹ́ yẹn ó jù ní orí ìgbó àti orí orí ìdè ìdòdò. Tí èèyàn wá mọ túrà ní ìpínlẹ̀ ọ̀gbẹ́ sọ sí èèyàn náà. Èèyàn mọ tí ó wí mọ̀. Èèyàn mọ tí ó wí mọ̀. Àti dojú bolẹ̀. Hmm. Kọ̀ wá mọ súrà mi. Ìwà lọ́mọ lórí ìdò. So ẹni tó bá ń ṣe sọ̀rọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kọ́ máa Al-Qur'ani ké pàápàá jùlọ Suratul Fatiha. Dòrúbánagbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní la salata liman lam yaqra bi ummil kitab kò sí sọ̀láàtì fún gbogbo ẹni bá ti sọ̀láàtì tí ó ké fatiha àti ìmáàmù àtẹni tí ó tò lẹ́yìn ìmáàmù àtẹni tó ń dá sọ̀láàtì tí ẹ ṣe gbogbo àlàmúkàtà ká mọ fatiha ké nàmbà túláàsì ní fatiha ké ṣe nàmbà fẹ́ ilẹ̀ ń gbọ́ yẹn o ó pè fún kí gbogbo wa wọlé kí ó tàbá mọ fatiha ké dáadáa torí pé sọ̀láàtì agbọ́dọ̀ sí ẹ̀sìn tiwa nù. lẹ́yìn fatia káwa máa súra ké tá a máa fi lé súnà lélẹ́yìí a sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yọ́ọ́ máa máa máa pa súra tì lẹ́yìn fatia ẹ rí i pé gbogbo nǹkan lọ́pọ̀lọpọ̀ wa mọ̀ yàtọ̀ sẹ́sìn wa tá a máa ń parí ẹ̀sìn yìí náà láà ṣe tá a fi sóríire. So gbogbo àwọn nǹkan yòókù tá a mọ̀ tá a hun rí màá kò lè gbé wa kán ẹ̀sìn tí ó jà á rọ́nà lọ́ngbà tá a bá kú òun náà lọ́pọ̀lọpọ̀ kàkún kọ́kọ́ máa wálé kí ó kọ́ wá kọ́ ètí òfìsì náà kíyàwó náà wálé kí ó kọ́ wá kọ́ ètí òfìsì náà nàmbà túláàsì ní kìí ṣe nàmbà fẹ́ ìgbà tí bàbá àti màmá ọ̀bá mà báwo lẹ rò pé àwọn ọmọ wọn rì eléyìí jẹ́ bó ṣe jẹ́. Wàlékún Sọlá Abdullahi. Kí ni ó kọ́ ìwò ẹ̀dùn pè? Ẹjọ́ ẹbá tí ó sọ kéje. Kí ni bèèrè yìí? Kí ni bèèrè yìí? Ṣé ìwọ̀n ní ẹ̀tọ́ láti lọ gba àjọ lọ́dọ̀ Dàṣẹ́ níbo? Kò yé kò yé ìbéèrè tó ń ṣe òye. Ìbéèrè ò clear àwọn wùlẹ́mọ́ àwọn onípa ńlá fẹ́. Àṣẹ kí mo fẹ́ lọ mọ́ ọ̀sán. Ẹ̀rù Júmọ̀ àwọn lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe Júmọ̀ ti wà ń lù jàmá tó sì wà ń lò náà ojú mẹ́ẹ̀ẹ́dógún lọ ẹ̀ tún dájú máa mí lẹ̀ láti dá fìtínà lẹ̀ tí ò bá ti jẹ́rú bẹ́ẹ̀ kò sí wàhálà ẹ̀ nídìí láti lọ gba àyàndá lọ́dọ̀ ẹni bọ́dì ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ ẹnikẹ́ gbọ́dọ̀ dá jàmá fìtínà lẹ̀ bí àwọn ọmọ dáhùn ṣe sọ láti lùjú mọ́ àlágò mẹ́sàn-án àrọ̀ sọ wọn á ní sáwọn tó sáwọn pé ní ìbéèrè míì tá a máa ṣe wọn ò ní yàn wọn á lẹ́yìn lẹ sọ pé káwọn lọ máa ṣe kò síbi tí o ti lè máa ṣe sọ látùjọ́ mà lágo mẹ́sàn-án àbágo mẹ́wàá àárọ̀ pékin sọ wọn á kó yín bẹ̀ ló kọ pé tá ń fún yín yọ̀ǹda kẹ́ máa ṣe júmọ̀ àlágo yìí ọ̀hán ní sọ yẹ ká gbà yọ̀ǹda náà aago mélòó lẹ́yìn fẹ́ ṣe júmọ̀ tó eléyìí jẹ́ bó ṣe. hello. aleykum salaam kí ló bá ìmọ̀lẹ̀ dín pẹ̀lú. láti bo. kí ni béèrè yìí Ẹ̀lú gbogbo àgbọ́. Ìjọ tọ́wọ́ mùsùlùmí kó pẹ àwọn alùpùtà bí ní kébùtù nígbàtí wá sí ọ̀láyé.

agbábẹ́rẹ́ nígbà tó ti jẹ́ pé as-salatu al-ibrahimiyya a kìí ṣe àfi níbi tẹ̀sáhùdù ti parí tẹ̀sáhùdù ti parí òun náà ló sì kángun sí sálámà ìmáàmù ti wà wàá rántí ṣe ṣé ìforíkanlẹ̀ gbàgbé sọ́ran sọ̀dátùl Ibrahimiyya kọ̀ọ̀rán torí sọ̀dátùl Ibrahimiyya ọ̀ràn yẹn kan nínú àwọn ọ̀ràn yẹn sọ̀lá ìjọba ti pè lọ́ràn yẹn sọ̀lá gbígbàgbé sílẹ̀ kò gbé nǹkan tẹ́ gbàgbé òun lẹ́sìn ẹ̀yìngbà tẹ́ ẹ bá ṣe lẹ́wàá ṣẹ̀ṣẹ̀ tún forí kanlẹ̀ pẹ́ ti sálámà kó tó dásìkò sí sálámà. lẹ́yìn náà nísìnyí o ti parí sọ̀láàt o sálámà láì ṣe sọ̀láàtù Ibrahimiyya ibẹ̀ ló ti ṣe sọ̀láàtù Ibrahimiyya yẹn tó o bá ṣe ọwọ́ àṣẹṣẹ̀ sálámà ọwọ́ àtún forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà eléyìí jẹ́ bó ṣe jẹ́ ó pàtàkì pé ká ní aṣíwájú nídìí ẹ̀sìn wa àmọ́ pàtàkì púpọ̀ pé àwọn aṣíwájú wa káwọn náà kẹ́kọ̀ọ́ dáadáa nípa ẹ̀sìn wa torí kó lè jẹ́ káwọn náà máa fi wá mọ̀nà tí wọ́n máa ṣàlàyé fún wa kì í ṣe káwọn náà ni wọ́n máa ṣẹ̀sìn báṣubàṣu náà. hello. ayé sọ̀nà ọ̀rọ̀ kí ló kọ́ ìmọ̀lẹ̀ kí ni ìbéèrè yín. àti àwọn tó rọ̀ ọ́ wọ́n á ní sàlọ́ ẹnìkan á wọlé tó fẹ́ kí n dùn yẹn lọ́wọ́ lẹ́kọ̀ọ́ tó ń gbé ẹni yẹn kí n tó ní kí n yí ní wọ́n tàbí kí n gbé yẹn kí n sàlọ́ àbí kí n kì í sílẹ̀. alhamdulilayi náfìlà lẹ́yìn ṣe lọ́wọ́ ẹni tó wọ mọ́ṣáláṣí sì fẹ́ sọ̀rọ̀ yẹn ṣé òun ọ̀mọ̀ pé náfìlà lẹ́yìn ṣe ṣé ká gbàláyè kó tò lẹ́yìn pẹ̀lú àníyàn ọ̀ràn yẹn àbí ká ẹ má wulẹ̀ gbàláyè eléyìí ni wọ́n ń pè ní salatu mutanaffilin khalfa muftari salatu muftaridin khalfa mutanaffilin salatu ẹni tó fẹ́ sọ̀rọ̀ àyàn lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà kò sí ní tó burú ń bẹ̀ ẹ jẹ́ kó tó lẹ́yìn pẹ̀lú àníyàn lóhùr nígbà tó pé náfìlà tìyín lẹ́yìn bá lọ. ní ìbámu pẹ̀lú hadith mu'adh ibn jabal radiyallahu anhu ó máa ń tó lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam láti ṣe sọ̀láàtì al yóò tún wá padà sílé ládùúgbò wọn ní Kùbá yóò tún ṣe ìmáàmù fáwọn èèyàn ládùúgbò wọn ní sọ̀látùl ìṣá yìí kan náà ó sì ti síwájú ṣe ànábì ìmọ̀ gbogbo wa sì ní pé sọ̀látùl ìṣá yìí ọ̀kan lọ́lọ́run pé kó ń kálukú ó ṣe lójúmọ́ kan ajẹ́pẹ́lẹ̀ kejì ti ń ṣe ẹ̀ná fìlàní àwọn èèyàn wá tò lẹ́yìn rẹ̀ lẹ́ni ń ṣe Àlékún sọ́rọ̀ tó àwọn kí ló kọ́ ìwọ̀lẹ̀ ní pẹ̀lú? Ìjàbá ló kọ́ mi láti lọ rí. Kí ni bèèrè yìí? Ìbéèrè mi ni pé mọ́ọ̀sì tí mo fi kírun. Ó wù mí pé kí n já sí ti mọ́ọ̀sì yẹn kí n ra nǹkan ọkọ̀ báyẹn. Ìbéèrè mi wá ni pé ṣé bí wọ́n dárúkọ mi ni ó dá ní àkókò mo fẹ́ ẹni ọlọ́run èyí ló mọ́ wọn bí bẹ̀rẹ̀. Alhamdulillah. Ọkọ ni pé àtúnṣe lórí orúkọ yìí yẹn jabbar àṣìṣe ni o olúwa ẹlẹ́dàá ni jẹ́ aljabbar ẹ̀yin ọmọ jẹ́ abdul jabbar bẹ́yìn bá ti ń kọ́ wa ká pè dáadáa ẹ rí i pé gbogbo ọmọ pò kọyìn dáadáa àmọ́ tẹ́yìn tẹ́ ló kọ́ bá ti pè bákan àwọn èèyàn náà bá yín pè bákan bákan abdul tẹ́ ẹ bá ṣe nǹkan kan sí mọ́ṣáláṣí tó lè kó ìlọsíwájú bá mọ́ṣáláṣí ní nǹkan téèyàn máa fi ṣe dáadáa tí máa ṣe síwájú tí ó wúlò fún lẹ́yìn ikú rẹ̀ kò bùkátà kan dakọ̀ yín kódà kò bùkátà kan sọ pé ẹni tọ́lọ̀ mọ̀ ẹ sá ti gbé kalẹ̀ fún ọlọ́run lè sọ ọlọ́run mọ̀ yín ó ti tó bá ọjà bó ṣe jù. hello hello kí ló kọ́ yín wọlé dínkù yín. ẹ kú níbi rédíò yín kí ni ìbéèrè yín. ìbéèrè mi ń bèrè ìsopọ̀ pé fàtímà wẹ́gbẹ̀ ìtumọ̀ rẹ̀ ni. fọ́ọ̀tìmà òun náà lẹni tó ṣe pé òun fúnra ara rẹ̀ yóò tọ́ ọmọ yóò rí ọmọ yóò tún fi máa gbọ́mú lẹ́nu àwọn ọmọ rẹ̀ ìyẹn ni pé àrùn kan kọ́ dàgbà bébí pò náà máa bímọ yóò máa tọ́jú àwọn ọmọ rẹ̀ yóò máa rí wọn yóò máa gbọ́mú lẹ́nu wọn tó o bí gbà téèyàn ran kan kẹ́mi ọmọ ogun fọmọ náà àmẹ́ máa pé dáadáa ò kì ṣe Fatima Fatima Fatima pọ̀ ẹ̀rọ kókò sí léde Yorùbá náà kì ṣe bí n tún Rasul o Fatima ti yín kì í ṣe bí n tún Rasul kí á pọ̀ máa nẹ́bí ọmọ anẹ́bí bá o náà. wọ́n ní kàfàrà wo ni ó wà fún àwọn tí àwọn bá sọ ìpínlẹ̀ tó máa ń bá ṣe ń kábà fún mi ní ṣe nǹkan bá àmọ́ àwọn ìgbà tí ọlọ́run ṣe àwọn ọ̀run ti ṣe nǹkan ọmọ kí ní kàfàrà tí wọ́n mi ẹlọ́ kí ló kọ́ ní ọ̀rẹ́ dínkù ìbéèrè padà wọ́n gbà wọ́n ní ìtanràn lọ́wọ́ àfáwọn wọ́n bá ṣe lórí fọ́lọ́n pé tọ́lọ́n bá ṣe nǹkan báyìí fáwọn àwọn ṣe nǹkan báyìí torí pé àwọn ọ̀ràn ti ṣe kò tí ì pẹ́ náà ẹ̀ ṣe náà ni kò ì tí ì pẹ́ ẹ̀ ṣe torí ẹ̀ ní ìsìn ẹ lọ sí ọlọ́run bọ́ gbà tán níbi tí a mọ̀ pẹ̀lú náà ni 08086 016541 lẹ́ẹ̀kan sí 08086 016541 àwọn ìdíkọ́ gbẹjá ìgbìmọ̀ hello Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè

àpàdé ẹ̀ àpẹrun. ìbéèrè ẹlẹ́kejì. so ìbéèrè ẹlẹ́kejì ni pé mo bí mọ sókè fún mi méjì so nígbà tó wà lọ́wọ́ mi máa sọ ní ti private school so nígbà tó lọ́wọ́ ẹlẹ́kejì wa dàgbà òun wà sí ibi ìfẹ́lẹ̀ mọ̀ tí ọmọ wa ní government school títí ìjẹ́ tí mo ṣe jàǹbá fún ọ ṣáà kò sọ̀rọ̀ fẹ́ bẹ́ẹ̀ rẹ̀. Hmm. alhamdulilayi kí ìṣòro kó bá wa fáníkà kí àsìnká padì ẹ̀ eléyìí ṣe lànà anábì sallallahu alaihi wasallam àdáadáa lẹ́nu gbogbo àwọn tí ń sìn ṣe náà kò sẹ́nì kan nínú tó tó láti sọ pé táwọn ń sìn yẹn súnà ni àdáadáa lè pamọ́ ọ̀ hàn bàjẹ́ àwọn tí ń sìn ṣe náà wọn ò lè purọ́ sọ pé súnà làwọn ń ṣe níbikíbi àfi ibi tó rùn ibà ti yọ rárá wọ́n ní àwọn ti bímọ kan àwọn ọlọ́run bá àwọn láṣìírí nígbà náà àwọn fi sísúkú aládàáni ọmọ kejì táwọn wá bí àsìkò tí òun wọ sukùl sí nǹkan ti ṣe bí à ń fẹ́ rí lọ́wọ́ àwọn àwọn àfi sí sukùl ti gbogbogbò ṣé ìṣèkú àwọn ṣàbòsí ẹ ṣàbòsí lókun ìwà tó ṣe pé bágbára yín ṣe máa ń gbà yẹn náà lẹ́sìn pápá jùlọ kì í ṣe pé torí pọ́ ọmọ alákọ̀ọ́kọ́ lápèjú ọjọ́ kùnrin lẹ́sìn fún síbi tí ó ti dọ̀gá ọmọ kejì wá jóbìnrin ẹ wá fi síbi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ń bọ̀ báyà ní kó kú padà mú lọ náà ni so kì í ṣe ń tẹ̀ inṣàlá kò sí wàhálà gbàgbára bá ti mọ náà ní ẹ̀tọ́ àwọn ọmọ yín. wọ́n ní ìwòsàn tó rọrùn kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tó pẹ̀ o. kí ni ìbéèrè yín. Ah, Hello. Wọ́n ní kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tó pẹ̀ Ẹ kú bẹ̀rẹ̀ kí ni bèèrè yìí. àwọn kan bá láyé pé bí ọ̀gá gbá ẹ̀rọ ìjọba bóyá làlú nìkan ni o àbí kò sí làlú nìkan kan bí ẹ̀ bá bá àlejò náà bí ẹ̀ bá àlejò náà tó bí ẹ̀ bá padà padà lẹ́yìn tó yẹ ìwé ẹ̀rọ tó bí ẹ̀ bá ìfọ̀mọ́. alhamdulillah ẹ gbọ́ àwọn èèyàn yẹn yé dáadáa ní tí wọ́n ń sọ fún yín ni pé ẹni tó bá máa máa fi sọ láti ọ̀ràn àyàn sílẹ̀ tí ò sí tásìkò rẹ̀ bá fi lọ tọ́wọ́n àwòlẹ̀ dára rẹ̀ láàmú kó n fẹ́ san padà tọ́rọ́ lọ́rùn nígbà tòrófin ọlọ́run ọba sọ pé ẹni tó bá máa máa fi sọ láti ilẹ̀ tásìkò rẹ̀ fi lọ kọ́ máa san padà ẹni tó fi ọlọ́run dálé lórí ni pé ẹni tó bá gbàgbé sílẹ̀ àbẹ́ni tó oorun bá gbé lọ tí òjò ṣe sọ láti lásìkò rẹ̀ àbẹ́ni tó bá ní ìdíwọ́ kan tí ṣẹ̀dí àgbà wọlé tọ́wẹ́pọ̀n ló ṣe sábàbí tí òfin ṣe sọ láti lásìkò rẹ̀ irú wọn ni ó padà lẹ́yìn ìgbà tí ìdíwọ́ ń bá kú mẹ́ àmọ́ gbogbo ẹni tó máa mà tó pa sọ láti tì tí ò sí lásìkò rẹ̀ tó fi lọ ààrẹ rí kankan nu ṣẹ̀rí àtọ́sọ pé irú wọn san padà torí rẹ̀ ọ̀rọ̀ tó ń sọ fún yín nù tó bá jẹ́ pé tó ń sọ fún yín nù ó ṣe déédéé náà. hello. hello maaleykum sọ̀nà kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tó pè ó. orúkọ mi ni abdulfatai. láti bo. láti orúkọ náà ìtàlọ́lá. kí ni ìbéèrè yín mo fẹ́ ìwà wà ní mọ́tò ọ̀sẹ̀ lẹ̀ nílò àti ìdíjẹ́ kí ni ìjìyà rẹ̀. ìjìyà rẹ̀ ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe lófin pé yā ayyuhal-ladhīna āmanū ittaqullāha haqqa tuqātihi wa lā tamūtunna illā wa antum muslimūn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ọlọ́run nípa pàápàá páyà rẹ̀ ẹ gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí òun takò ọlọ́run ọba ń bẹ̀rẹ̀ ọlọ́run tó sọ pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan mí yàtọ̀ sí islam tó fi ṣẹ̀sìn ọlọ́run ọ̀bọ̀ ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ́ kan náà tó ṣòfò tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmù tó bá yẹ kó wọ́n ń lo òfin ṣẹ̀ríà ní ìlú tó ń gbé lórílẹ̀‐èdè ibi tó wà láyé ń bí òfin ọlọ́run ni pé ẹni tó bá ti lóun ò ṣe ìsìláàmù mọ́ wọn pa ni nínú àdìtì ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní man baddala dinahu faqtuluhu gbogbo ẹni tó bá ti fi islam rẹ̀ tó lọ́wọ́ sí mọ́ ẹ pa ewu burúkú tí ń rùn lórí rẹ̀ nu láyé ọ̀ràn ńlá tí ń retí rẹ̀ nu lọ́la gbẹ̀ndẹ̀l qiyama lópin ìgbà tí ó sì tí kù àyè wà fún láti tún ronú pìwàdà kó padà sí islam kọ́lọ́ mẹ́jà fìdí rẹ̀ mi kọ́mẹ́jà forí sápọ́n hmm. kọ́mẹ́jà ṣègbè. ìjákùn hmm. ọ̀hún ẹ Àríkùn sọ́lá tó lọ́nà kan. Kí ló kọ́ yín bẹ̀rẹ̀ nípò? Orúkọ mi ni Ìgbòkò àti àwọn àti oṣù táàbù àwọn ọ̀gá yẹn pẹ̀lú orí dáadáa. Pẹ́sẹ̀ mi ni pé bí obìnrin bá fẹ́ sopó ìjẹ́ pẹ̀lú ẹ̀ka yóò ṣètò obìnrin sopó ní ìlú tí ọkọ rẹ̀ bá ti kú. Àbí bí afẹ́fẹ́ ìwọ̀n oníjọ kan àwọn kan wọ́n sábà ní ilé àlùwàlà ẹnìkan wá àwọn kan ti wọ ilé pọ̀ táwọn tó wà nílé rẹ̀ ẹnìkan náà wá wọ ìrúlé àwọn àtàkùn àní ojú àlùwàlà àwọn amọ̀gbẹ́ tó wọlé yẹn ara ìyá ó ní ọ̀dẹ orí ọ̀káwà tá a wà tá tó ń pàwà ní àlùwàlà ká tó wọ mọ́sáàsì àwọn tó wà ní mọ́sáàsì àwọn yẹn ò mọ̀ wọ́n ti fi máàmù wọ́n ti fi fi máàmù tó wà níjọ alhamdulilayi àyè tóbìnrin ó ti sopó tọkọ rẹ̀ bá ṣaláìsí òun náà ní ilé tọkọ fi sí tí ń gbé tọkọ fi ṣaláìsí kò gbọ́dọ̀ parọ́ lé ambọ̀sibọ́sì yọ pààrọ̀ lò torí ẹ̀ obìnrin ibi tí ó ti sopó náà níbi tọkọ fi sí àyàfi tó bá ní àwáwí kan eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ nípa àlàáfíà ààbò àti ìṣọ́ tó lè wà fún láyé ibi tí ọkọ kú fi sí yẹn tó bá ní ààbò bí ó dáa ìṣọ́ tó ń lè rí ń bẹ̀ kọ́ lọ títí tó bá ti torí rẹ̀ fi bẹ́ẹ̀ lẹ̀ tó sì dájú pò dodo ní sọ tó wá lọ sopó yẹn níbòmíì kò sí tó burú ń bẹ̀. wọ́n ní àwọn ń sàlùwà lálọ́ ẹnìkan ti wá yọkọ́ sọ́wọ́nù mọ́ṣáláṣí ẹni tó ṣe pé ọjà aláǹgànà wà tí àwọn ìwà mọ́ṣáláṣí sí àwọn jàmá rí àwòrán rẹ̀ wọ́n fi tẹ̀lé máàmù láì mọ̀ pé ní skọ́skọ́ bàtà àwọn náà bá pé tí ń tẹ̀lé máàmù àwọn náà bá kú darapọ̀ mọ́ wọn nígbà tẹ́yìn ti gbà lè máàmù àwọn náà fara mọ́ so bó o ní ìdájọ́ sọ láti àwọn ẹni tẹ́ sọ wípé bí ìwèrè bí ìwèrè ń dà láàmú bákà méjì nínú kọjá pé gbogbo àkókò náà lórí rẹ̀ fi dàrú àbí kọjá pé ìdákúrekú lórí rẹ̀ máa dàrú tó wá pé gbogbo àkókò lórí rẹ̀ máa dàrú àtẹni tó ti kọ́kọ́ darapọ̀ mọ́ tí wọ́n fi ṣe lè máàmù àtẹni tẹ́ tún wá darapọ̀ mọ́ wọn lẹ́yìn ọ̀rẹ́yìn gbogbo yóò ní sọ̀làtì nítorí pé ẹni tó jẹ́ wèrè kò sínú ẹni tá a la ìsìn lọ́rùn nígbà tó rí rẹ̀ dàrú kí á lẹ tò lẹ́yìn rẹ̀ sí tẹ́ǹkan fásitì kò yín ṣòfò àmọ́ tó wáyé pé ìdákúrekú ni ṣíṣe wèrè rẹ̀ ó lè dákú ńgbà kan ó lè ṣe wèrè ńgbà kan kó sì má ṣe wèrè ńgbà kan kọ́ wá jẹ́ pé ìgbà tí òfin jẹ́ wèrè ló fi ṣe sọ̀láàtì fún yìí tó bá dájú àjẹpẹ́ ní sọ̀láàtì tó bá jẹ́ pásìkò tí ń ṣe wèrè lọ iná ló ṣe lè máàmù fún yín ẹ̀ ní sọ̀láàtì bóò láti àbí léèrè ẹ dákun sásìkò tẹ̀ ṣe lè máàmù sí sórí yín sì pè sòsẹ́ mọ̀ pé kò ní ṣe bí léèrè gbogbo yín ó tún sọ̀láàtì yẹn sí i ilé ìjẹun sì jẹ ẹ̀yin tẹ́ ti wá mọ̀ tẹ́lẹ̀ náà ẹ ní ìdí láti tún darapọ̀ mọ́ wọn má ẹ ṣe sùúrù tún ìparí tiwọn ẹ̀yin wàá bẹ̀rẹ̀ tí. hello. aleykum salaam alaykum kí ló pa ìmọ̀lẹ̀ dín pé o. kí ni ìbéèrè yín. ìbéèrè mi yàrá ọ̀sán ni bí agbẹ́tí àìsàn sọ̀rọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ nínú àdìsí pé tó bá tó bá ti dáwọn àjẹlẹ̀ bọ̀ pé wọ́n wà padà ṣiṣẹ́ ọmọ náà wọ iná. Afẹ́lẹ́ ní kèlé ni wọ́n tó bá padà yẹ́wọ́n padà ṣe wọn àjẹlẹ̀. Ẹ ìlú abẹ́rù pé kí àwọn abẹ́ àtúntàṣẹ́ ìgbà tó pé ìyẹn bẹ́ẹ̀ mú ìjọba ẹ̀ Kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ gan? Ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ́ fi sọ̀rọ̀ àdìsí. Ẹ̀ẹ́dẹ́ akọni pé níṣìí wọ́n tún pé àwọn kan gẹ́gẹ́ pé kí wọ́n lè ṣe ẹ̀ẹ́dẹ́ta àǹtàjì àti àwọn mẹ́ta ní sẹ́fẹ́ ṣẹ̀fọ́ ṣe ẹ̀fẹ́ ìrọ̀lá ìdènà lọ́wọ́ wá ní pé àdíjẹ́ wọn fẹ́ ní pé. àkọ́kọ́ ni pé gbogbo tó ti fẹ́ máa tààràtà ò lè yẹn fáwa so tìyẹn ni pé ká ẹ béèrè torí náà so nítorí délé kò síbi táwọn ìṣòlá ìṣúná sọ pé ẹnì kò ti jẹ káfíìrì ó wá kú pé ó fẹ́ kú ànábì sọ pé ẹnìkan nù yín ó lè jẹ́ mùsùlùmí náà ni kó ti máa ṣiṣẹ́ ọmọ aná kó wá jẹ́ kúkú fẹ̀rẹ̀ tó ní tìǹ kù lọ́nà ọba ní kíkà dára rẹ̀ kó borí ẹ̀ ní ọba ṣiṣẹ́ ọmọ àlùjẹ́nà yóò sì wà àlùjẹ́nà so àdìsí yìí ọjọ́ kan nínú àwọn àdìsí tó jẹ́ pé ó bani lẹ́rù púpọ̀ tó sì pè fákèsì pé kó ń kálukó kèsì sí ọwọ́ rẹ̀ kí ló ń ṣe lẹ́ẹ̀dẹ̀ sàárè rẹ̀ ṣíṣẹ́ tó lè gbé ọ wọ àlùjánnà ni àbí ètò lè gbé ọ wọ náà mójútó ra rẹ dáadáa o lè máa fọwọ́ gbáyà kó máa sọ pé mìmì kò ní mì kò sí fòyà lọ́rọ̀ tiẹ̀ ọlọ́run ẹlẹ́dàá nìkan òun náà la lè máa bẹ̀ kó dé kàtúbọ̀tán wọ́ da kó ṣe wá lọ́mọ àlùjánnà torí ẹ̀ o lè ríra rẹ mùsùlùmí lónìí bó lọ́mọ tó parí ayé rẹ̀ sí ẹni tí ó sì máa ṣe ìsìláàmù tiẹ̀ náà dáadáa lónìí ẹ lè fi ṣe yẹ̀yẹ́ torí ẹ̀ mọ̀ bí ó ṣe parí ayé rẹ̀ sí kódà tó fi dórí káfíìrì tí èsè mùsùlùmí ọlọ́run aláàánú ó lè ṣàánú ẹlòmíì kó tó di kókó kó di mùsùlùmí kó lọ wà lìjẹ̀nà náà. hello. wàlẹ́kùn bí ó ṣe fi ẹ̀sìn yẹn tó nígbà tó fi àlàlà sí à ṣọlẹ́ wa kádà rẹ pé nàìjíríà yẹn wà ra àìsẹ̀ ṣé tẹ́tìlẹ́ bá kú ṣé dàjọ pé ẹ̀sìn tí bá ń sì bọ̀ ṣé ilé yóò fi ìpìlẹ̀ àti ẹni yẹn fún wọn ṣe bẹ́ẹ̀ fi ó ti gbogbo ẹni tó bá ṣaláìsí lásìkò ìgbà tó ṣe wípé ọ ń bẹ nípa ẹni tí ọdẹ orí ti ń dà láàmú tá a bá ti mà ní mùsùlùmí kó tó di pọ́de orí yìí ṣe ìdájọ́ mùsùlùmí láàfún àwọn mùsùlùmí ní ọlọ́sàáyàn rẹ̀ tí wọ́n wẹ̀ tí wọ́n faṣọ gbẹ̀yìn sí lára wọ́n sì sọ̀látùl jánásà sí lára wọ́n lọ gbé sin sórí tí àwọn mùsùlùmí tí ó bá ti jẹ́ mùsùlùmí kó rí ìró tó di pọ́ dàrú kó lè di mùsùlùmí gbà tó rí rẹ̀ dàrú so mùsùlùmí ò ní yàbẹ̀. hello.

níyàwó yẹn lè ṣàlàyé fáwọn òbí èṣù tó ń sọ wípé ẹ̀dá pọ́fẹ́ àdókò kọ́mọ farada àwọn tó kọ ní òun ṣe déédé pẹ̀lú ẹ̀rọ nílé kí ni ọmọ kó ṣe. Hmm. Eh, alhamdulillah ìyàwó náà gbọ́dọ̀ ronú sọ̀rọ̀ ara rẹ̀ dáadáa ìwà ti bí màkínní kejì kẹta kí ló tún fẹ́ lọ séńbò mi tó fi jẹ́ pé fìtínà láàárọ̀ fìtínà lálẹ́ àwọn ẹni tí ń gbé lálàáfíà tí wàhálà kì í ṣẹlẹ̀ láàrin wọn lójoojúmọ́ wọ́n tún bẹ́ẹ̀ lọ́n sí nípa kátó wá pé ẹni tó yẹ pé gbogbo ìgbà tó náà bá ti tọkọ bá ti bò nájà wọn ò tí ì mọ̀ pé àwọn wáyé ń jọ gbogbo eléyìí ìṣẹ̀mí wàhálà ìṣẹ̀mí fìtínà lásán níjẹ́ ò lè fẹ́ ṣe dà wá ti ń ọkọ ń tún fi wá ń yanu pé ìṣe ìyàwó àlùbáríkà fún ọ̀rọ̀ rẹ̀ gba kọ́ ọmọ àwọn tí ń kọ́ ní fìtínà tẹ́ ń fi jọ ń kà ń kó nǹkan yẹra fún wa má jẹ́ kí ọkọ yẹn kọ́ bọ́mọ lọ́wọ́ òbí gidi làwọn òbí rẹ̀ o òbí tí ò fẹ́ kọ́ pàdánù ọkọ nítorí tó o bá pàdánù ọkọ ó ti dán ilé ọkọ wò báyìí ó ti dán ìlọ́kọ wò rárá ó ti dán wò ó tún ti dán níní ọkọ ó ti dán wò ọfẹ́ wá dán àìlọ́kọ mọ́lẹ́yìn ìgbà tó ti lọ́kọ ọfẹ́ dán wò má jẹ́ kẹ́lẹ̀ kẹta ìbẹ̀rù ọlọ́run tọwọ́ rẹ̀ rántí pé ìyàwó tó fẹ́ ìwọ náà lọ sọ ipò wọ̀ iná lóbìnrin yìí fi ń gbé pẹ̀lú ẹ̀ kìí sì ṣe dandan wípé téèyàn bá níyàwó kọjá pé gbogbo ohun tó wù yàn lèèyàn máa rí lọ́dọ̀ rẹ̀ njojúmọ́ kẹ́ẹ́ bó ṣe jẹ́ pọ̀ náà kìí ṣe gbogbo ohun tó wù ní rí lọ́dọ̀ rẹ̀ òun náà ń ṣe sùúrù fún ọ ni wọ́n náà ṣe sùúrù fún wọ́n náà sì máa fìbẹ́ lọ́n kún ọ̀rọ̀ rẹ̀ bóòlù ṣe lè mọ̀ pé kìí ṣe ìyàwó àlùbáríkà fún sọ́kọ̀ àlùbáríkà ni wọ́n náà jẹ fún gbogbo nǹkan yìí ń tọ́pa mọ́ ni ọlọ́run bá nìkan lọ́mọ́ à ń bẹ́lọ̀ kọ́lọ́run sí ọlọ́kọ àlùbáríkà fún ìyàwó rẹ̀ kó sóun náà níyàwó àlùbáríkà fún wọn náà àmọ́ òun gangan gangan ni wúrà rẹ̀ o wọ́n sọnù kọ́ máa lọ jẹ́ pé pàǹdà lọ́hàn. hello. Àlékún sọ́lá ti lọ́rùn. Kí ló fà ìbẹ̀lẹ̀ nípè? Orúkọ mi ni àtúwájú láti Àbújá. Kí ni ìbéèrè yìí? ìwé ìrìnà ọkùnrin ní mú mùbáwá mú ṣe ọmọbìnrin ṣe ọmọbìnrin. ìyá ìjìnlẹ̀ nínú ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ síbi wọ́n ní ẹ̀dá kòtòrò tọ́lọ́ tí wọ́n bá fi mistake nígbà fún ẹnìkan tí wọ́n wá gbé lọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn Yorùbá pé kí wọ́n bá wọn tọ́jú rẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ tí ń bẹ lórí ẹni tó bá lọ kú síbi rẹ̀ ẹni tó bá yẹ pé ẹni tó gbé bá lé babaláwo ọjà adáhùn ṣe ọjà alágbègbà so ìdájọ́ rẹ̀ ọ̀tẹ̀ ti ìdánàbí sallallahu alaihi wasallam sọ pé man ata arrafan aw kahinan fasaddaqahu bima yaqul faqad kafara bima unzila ala Muhammad ẹnikẹ́ni tó bá lọ bá lágbègbè àwọn oníyàwó kan tó sì gbà ń fi ń wí gbọ́ oníkan ti sì kẹfẹ́ rí sí ń tọ́lọ̀ sọ kàlẹ́fà nàbì Muhammad sallallahu alaihi wa sallam torí ó léwu púpọ̀ kọjá pé rúbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹni tí nǹkan ṣe tọ́jẹ́ mùsùlùmí lọ torí pé nǹkan kò mú yín gbé lọ síbẹ̀ àfi kó jẹ́ pé ẹ ti gbà wọ́n gbọ́ báwọn ni wọ́n lè ṣe èèyàn ti ṣe kèfèrí ẹni tí wọ́n mọ̀ pọ̀fọ̀ ẹni tí wọ́n mọ̀ pògìdì torí pé òun fẹ́ ṣe wòsàn àwọn eléyìí kèfèrí ni wọ́n Islam ọ̀faramọ́kẹ́ gbé aláàárẹ̀ mùsùlùmí lọ́dọ̀ wọn. zero eight zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero. 86016541 àwọn ibi tí àwọn nọ́mbà tó lè já ibi tí láti máa gba àwọn ìpèyìn sí ọ̀nà ẹnìkan ní ẹ̀lọ́ olùgbẹ́pẹ́ wọ́n ní sàlámsàlá ní mọ́sùkì tí òun ti ṣe sọ́láàtì ó ní ẹ̀lọ́

ẹ̀ẹ̀ni bá wọn san ẹ̀ẹ̀ni bá wọn san ẹ̀ẹ̀ni bá wọn san torí tẹ́ bá bá wọn san wọn ò ní fìbàjẹ́ ńlẹ̀ ẹ má bá wọn san ẹni tó jẹ́ pé owó tó jẹ kò séle ń bẹ̀ ńlẹ́ bá san ó sì ń bẹnu pé ẹjọ́ máa dáadáa sóbì yín àmọ́ tóbi bá ti jẹ́ pé òun náà sẹ́lọ̀ owó èlé lọ́lọ́ yá ẹ̀ gbọ́dọ̀ bá san ẹ tún wá sọ pé tẹ́ bá tún bá san owó èlé òun bàbá òun ò ṣetán láti tún pátì yóò tún yá mi so ẹ má bàa sanwó èlé rárá rárá kẹ́yìn náà má bàa sẹ́lọ̀n kọ́mọ pàtì kọ́mọ jẹ́ gbèsè rẹ̀ ń so yọ wá rí bọ́lá wọn bẹ lẹ́dàá wa ti ṣe máa ṣe èèyàn téèyàn bá kú pẹ̀lú gbèsè lọ́rùn. wọ́n ní mọ́sálásí sàlámsàlám ni àwọn ti ṣe sàlámsà wọ́n wá béèrè fún ìrànlọ́wọ́ ní mọ́sálásí sàlámsàlám wọ́n ní sí táwọn fún ní ọ̀rọ̀ ọ̀nà ìkáwọn fún ẹ̀ lọ́wọ́. alexander wa kí ló kọ́ ìwé

ìlú wo la ti ń pè gan ọjọ. àkọ́kọ́ ìgbà tí ẹlẹ́sìn sọ láti mọ́ṣáláṣí sàlámsàlám kí ni ìtumọ̀ sàlámsàlám. <laughs> Ah, mọ́ṣáláṣí tọ́lọ̀ ni gbogbo mọ́ṣáláṣí tó bá pín kankan lẹ bá rí lára wọn ilé ẹ̀sọ̀ láàbì sọ pé sọ yẹ kẹ́ ẹ fi ìrànlọ́wọ́ sílẹ̀ àbí ọ̀yẹ́ kẹ́ ẹ fi ìrànlọ́wọ́ lẹ̀. mo gbọ́ mọ́ṣáláṣí tó dé kọ́ àwọn mùsùlùmí ní ṣe sọ láti ń bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣèrànlọ́wọ́ ńbẹ̀ kí ẹ̀sìn àwọn gangan lẹ ṣèrànlọ́wọ́ fún ẹ̀sìn ọlọ́run lẹ ṣèrànlọ́wọ́ fún so kò sí ní tó burú ńbẹ̀ àfi tó bá pọ̀ sí ẹ̀bọ làwọn èèyàn wọ́n á sí mọ́ṣáláṣí yà wọ́n rò pé lédì làwọn wọ̀ so irú àwọn eléyìí gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ àmọ́ tó bá pé mùsùlùmí ni wọ́n kílẹ̀ ní ràn wọ́n lọ́wọ́ sí kì í sì ti pọ́n aládàádálẹ̀ ni láwọn ẹni tó Muhammad sallallahu alaihi wasallam àwọn eléyìí kílẹ̀ fẹ́ ràn wọ́n lọ́wọ́ sí ẹni tó bá pé lánàá ẹlòmíì ní tẹ̀lé kì í wọ́n á ní ọkọ àwọn fẹ́ fẹ́ ìyàwó kejì wọ́n wá fi hàn wọ́n wípé àwọn ò ní jọ gbé mọ́ bóun bá ti gbé ìyàwó kejì dé o àwọn á ní fẹ́ jájọ máa gbé tó bá pé ní ó máa láàfin àwa wá sọ pé rárá o bí àwọn mi bá ti dé ìwọ ń lọ ni kí ni èèyàn lè ṣe ẹ̀ẹ́dẹ̀sùn rẹ̀ fáwọn ẹni tó lè bá sọ̀rọ̀ tí ó fi gbọ́ tí ó fi gbà nítorí pé ìyàwó tí ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ó tuntun lójú rẹ̀ àsìkò ń bọ̀ tó náà padà wá dẹni tó náà ti ti wíwó yóò lè padà máa wá wá ìyàwó alákọ̀ọ́kọ́ náà kà pé àsọ̀ǹtúnsàn tó bá pò Ògbómọ̀ṣọ́ lẹ wà àti agbègbè rẹ̀ ẹ lè gbé ọkọ yín yẹn wá sí ìjókòó ṣẹ̀ríà ní ọjà agbó níjọ́ alhamis tí ń bọ̀ yìí á bá yín pè é á sì bá yín bá sọ̀rọ̀ lópin ìgbà tẹ́yìn náà bá jẹ́ pé ẹ ti hùwà tó ti sú ọkọ ẹ̀dẹ̀rọ̀ ṣèjà. ìdákùnrin lọ́sẹ̀ hello hello. Àríkún sọ́ndọ̀ kí ló ká ìmọ̀lẹ̀ tó tó? Kí ni bèèrè yìí? Kí lẹ kó kọ yín? Sẹ̀míra. Pẹ̀lú rọ̀. Bìlè rẹ̀ sí rọ̀ ni àbí sẹ̀míra. Ṣé sẹ̀míra ni àbí sẹ̀míra? Ah, kò sí wàhálà ó wà ó wà lédè lárúbáwá sẹmíìr sẹmíìrà ẹni lẹ́yìn tájọ jókòó táǹjọ nàjú lálẹ́ <laughs> ọjọ́ bó ṣe jẹ́. ìjákùnlá káàrí dúnmí ọ̀là àfihàn ó pàtàkì fún ẹrú ọlọ́run tí ó ṣe agbátẹrù ètò yìí ọlọ́kọ̀ bá ní sanwó-lẹ́sàn láyé àti ní ọ̀là àlùkẹ́mà ọkọ̀ pàtàkì fún àwọn ṣẹ́fù wa àwọn àti dókítà ṣọ́rábìdín gbadẹ́wọ̀rọ̀ yìí ọlọ́nkọ́dà wọn kó yẹ wọ́n pẹ́ fún alórí dáadáa kọ́ wọn bá ní kíyèsí wọn ọlọ́run ọlọ́run lágbára rẹ̀ tó fi díjẹ́ mẹ́jọ mọ̀ dágbére fún wa pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk